وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار ثم أما بعد أيها المسلمون اتقوا الله حق التقوى اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون أيها المسلمون اعلموا أنكم محشرون يوم القيامة إلى ربكم فنسأل آنذاك عن كل ما فعلناه إن كان خير فخير وإن كان شر فلا يلومن صاحب الشر يوم القيامة إلا نفسه لأن الله سبحانه وتعالى شرع الإحسان وبينه وحلل الحلائل وقيده وشرعه وأرسل إلينا أفصح الرسل وأحسنهم وأفضلهم ولم يترك لنا شيئا مما يقربنا إلى الله تعالى إلا وقد بين ẹnitọ́n ka kùránì èèwọ̀ ni kí ẹ máa ka kùránì máa ń ṣe kútu àlọ́wọ́ ẹnitọ́ wà lẹ́yìn ẹgbẹ́ kùránì lẹ̀ ẹ máa fẹ́ ní kútùbà ẹ̀yàn ó jókòó ẹ̀yàn máa gbọ́ tó ti dáa nìyẹn. adúgbò fún ọlọ́run ọba allah bẹ́ẹ̀ la tọrọ kẹ́ àti kẹ́ fún alẹ́ muhammad sallallahu alayhi wa alihi wa sallam ànábì lọ́lọ́run fi ìkẹ́rán ànábì lọ́lọ́run fi ìmọ̀nà rán tẹ́yìn bá wá ìmọ̀nà fọ́nà ọkùnrin lẹ́yìn tí ànábì mú wa yọ sí i. torí pé ìmọ̀nà ànábì òun lọ́lọ́run bá ní ní sọ pé wà ń tún tí ìrúhù tàdàdù. ẹ bá tẹ̀lé ànábì lẹ́ẹ̀ mọ̀nà ìyẹn ń pè bá ti tẹ̀lé nǹkan mi ẹ̀ sọ̀rọ̀ ọlọ́gbẹ́dẹ́ pé ní wọ́n bá ṣẹ́sìn yóò ṣe bá nàbí ti ṣàlàyé ni torípò ọ̀dọ̀ ẹ̀ lágbà máa lọ́wọ́ ọba Allah kò séèyàn kan lásìkò wa ìdólé lẹ́sìn míì tí ó gbèdé wájú ọlọ́run tọ́lọ́ yọnu sí àbẹ́sà náà fi ṣàlàyé fún ọ. wa imma ya'tiyannakum minni huda faman ittaba'a hudaya fala khawfun alayhim wala hum yahzanun. bẹ́ẹ̀ ọba máa máa ń ṣàlàyé fún yẹn eré ìta sọ lẹ́ẹ̀kan ní bóyá ní ọmọ tẹ́lẹ̀ alhamdulilayi ọgbọ́ àwọn nǹkan míì wà tó yẹ pé bó ti dánú èsì ọ̀gbọ́dọ̀ ṣe nígbà lásìkò rẹ̀ tó fẹ́yìn bá ti ṣe yọmọ míì pé bóyá aláìmọ̀ abẹ́ni tó lóun mọ̀jà nábì lọ ìkan lọ́jẹ̀ lórí yìí ẹ̀wọ̀ ara láìmọ̀ wọn mọ̀ pé ó ti gbọ́ ẹni tó bá lóun mọ̀jà nábì lọ nígbà náà ó lẹ́sìn míì tó olùjẹ́ pé ìmọ̀nà anábì ni ìmọ̀nà ìtọ́lọ́ bá sì pè lẹ́sìn òun náà lẹ́sìn ọbẹ̀ ọlọ́run subhanahu wa ta'ala èyí tá à ń ṣe ní ẹ̀sìn kọ́lọ́ ń gbà fún wa àṣe ètò bẹ̀ kọ́lọ́ mójú kó bẹ̀ fún wa mùsùlùmí lọ́kùnrin àti lóbìnrin ẹja payọ̀ náà ẹja máa pé gbogbo apá pátá ọlọ́run bá ríṣẹ́ wa ó rí àwa náà èyí tó bí burú jù nú àwọn ènìyàn kò lẹ́ni tó rò pé òun ráwọn nǹkan ṣe ní kọ́nà tó wá ń déta tó ń ṣe tọ́yàtọ̀ sí táwọn èèyàn wá ń ro pé yẹn dáadáa ni. ṣùgbọ́n tó bá dọ́dọ̀ ọlọ́run ọba huwa min shirari nnasi nínú àwọn tó bí burú jù nú àwọn ènìyàn. tí ìyá bá ń jẹyàn téèyàn bá tún fíìlì fún ẹlòmíì ẹ mọ̀ pé ìyá tẹnitẹ́ ń fíìlì fún yẹn ju ti ń lọ yẹn. bákan náà nígbà tó bá tún jowú yàtọ̀ sẹ́ńtẹ́ tó lójú kòkòrò ni tọ́lọ́ bá bílẹ̀sì yẹn téèyàn tó ń bá àìyẹn ah, lọ́lọ́run tún ṣe lé ẹ mọ̀ pé tiẹ̀ ò tó tẹ̀ yẹn. títa alákọ̀ọ́kọ́ àwọn ará aná ànábi ni wọ́n péjọ ọjọ́ kúlẹ̀ kíyàmà bí a ti ń jẹ wọ́n tó tó ẹ pé láyà mútu bí a wà láyà á wà á pé ti ẹnìkan ipe bó nìyá tiẹ̀ ṣe wá rí báyìí. tọ́wọ́ ní ìntò dórí bẹ́ẹ̀ nínú tí ọjọ́ lójú ni pé àṣebí wọ́n lọ́mọ ń pè wá sí dáadáa ìwọ ló ń sọ pé lè lọ da ìwọ làbáàrin wa kí á lórí tí wọ́n tún wá wọ̀ náà gbàtọ́ tún wá wọ̀ náà ìyá tiẹ̀ tún wá ju tiwa lọ ẹni náà wọ́n máa dáhùn níjọ́ náà ìpè ẹ̀rí mi báyìí kọlọ́nkó la èmi àti gbogbo ẹ̀yin tẹ́ ń bọ̀ àti gbogbo mùsùlùmí kò nínú ìyá yẹn. kuntu amuru bil ma'ruf wala ati kuntu anha anil munkari wa ati àwọn nǹkan tó dáa ni mò ń pè yẹn ẹ máa ṣe kọ́ ń lọ́dà ṣùgbọ́n mi ò ní ṣe gbogbo ntí a ní ọ̀dà pátápátá là ń kọ̀ fún yà wọ́n máa sọ wọ́n máa gbẹ́mí náà débẹ̀ àìmí mo máa ń ṣe àwọn nǹkan tí ọ̀dà inú àwọn èèyàn tí a wọ́n pọ̀ jù jẹ́ náà fi ti sọ nìyẹn yọ ọmọ kéèyà kò wá sí tó ń jẹ́ yẹn ńlá nínú bẹ́ẹ̀ àbí kí yẹn ọlọ́run èmi ṣàfà sọ́ọ́ tí màá ìwọ náà ti lè kúrò ẹni bẹ́ẹ̀ àbí wọ́n tó yẹ kó níbi tó ti mọ́ kọ̀ ọ̀lọ́gbọ́ pé kí n má bàa mà kọ́dọ̀ má bàa mú mi lé lórí ọba ọlọ́run máa ń jẹ́ olè kéya nídàkejì ẹni tó wá lọ́ bá ṣe dáadáa fún téèyàn bá tún wò pé èèyàn kan ju tèèyàn lọ ìyẹn ìgbésẹ̀ ò tó tẹ̀lé yẹn kí ni máa jẹ́ kí iṣẹ́ èèyàn ó kéré sí tẹlòmíì kí ni nǹkan tí ó máa ń mú àwọn èèyàn jura wọn lọ́jọ́ pé dàkíyàmà látàyé bíi tẹ́wọ̀n bá wọn eléyìí ẹni tọ́lọ́ yí ọdún sí látara ṣe sí wọn. ìta afẹ́sáré wò ní ìwọ̀n bá ṣẹ́jú tó kù ní. ṣùgbọ́n síwájú gba náà inú oṣù oṣù bòkẹ́jà oṣù ìwọ̀ ńlá ń bẹ̀. àti bẹ̀rẹ̀ ní gbogbo òwò yìí ọ̀sẹ̀ tó lọ́hùn à ń palẹ̀ má ọdún. nínú ọ̀kadà ọlọ́wọ́ bá ńlá àwa yìí náà lájọ sọdún yẹn. àrínú wa tó pẹran àrínú wa jẹ́ ọ̀pá àrínú wa tó yẹ pé ọlọ́ọ̀bọ subhanahu wa ta'ala ọ̀kadàrà ká máa ń bẹ ní hajj púpọ̀ náà tá yìí bóyá abárẹ́ ọ̀kan àbí méjì làwọn ti lè dé púpọ̀ náà àwọn èèyàn wa lọ hajj yẹn pé bá ti fààlẹ̀ witness àsìkò yìí àgbàwẹ̀ Allahu Akbar apẹran akírun fọlọ́wọ́n ọba eléyìí orí ńlá ni òbí ọlọ́wọ́n bá Allah àbọ̀bà fún alẹ́ sí ẹ wá rí tọ́pìkì ní osomani wọ́n ní in tó bá tẹ̀lé iṣẹ́ dáadáa onímọ̀ ju ìgbéyàṣẹ́ dáadáa gbogbo ìnáṣẹ́ kùrán ọlọ́run ọba subhanahu wa ta'ala ní inna salata tanha 'anil fahsha'i wal munkar wala dhikrullahi akbar wallahu a'lam bima yasna'un ọlọ́run ọba allah ó sọ pé ìrun obìnrin bá kí dáadáa tanha 'anil fahsha'i wal munkar àwọn tó ń pè níṣẹ́ bàjẹ́ nínú Qur'an tó bá dárúkọ àwọn fawahish azina watawabiru tabarọ́kọ fasad o lè kó zina sínú ṣùgbọ́n tá a bá dá a ṣe ilá o lè kó gbogbo àwọn tọ́lọ̀ ọba subhanahu wa ta'ala tó ń sọ a máa bá ti ti nǹkan mi bimanaki gbogbo tọ́lọ̀ ọba kọ bá aisha òkú zina àtàwọn tó súnmọ́ bí ẹ bá ń kí wọn dáadáa yóò máa jìnnà zina zina ṣùgbọ́n ni mo fẹ́ ló ń bẹ́ ni pé bí yẹn bá kírun yóò jìnnà sí tí ọ̀dà tó ti yẹn bá ti ń kírun táwọn nǹkan tí ọ̀dà yẹn bá ti ń rọ ẹ lọ́rùn fúra sínú tó àwọn anigbígbà ṣe dáadáa tá a bá ṣe yẹn ní máa júwe ẹ̀ òun ni pé níta bá tún máa ṣe lẹ́yìn tọ́lọ̀ ń bá forí jiyàn tán dáadáa ni ó mọ òwú yẹn ṣe ó yàtọ̀ sáwa mí láìpẹ́ náà bá sọ pé àjẹmọ́ ti pass jẹ́ máa ṣe ń di ọ̀dà ànábì muhammad sallallahu alayhi wa sallam lẹ́yìn tọ́lọ́ ń foríjì ó tún lékún dáadáa sí i gbogbo yín náà lẹ́tí máa dín sí muslim ẹ ti gbọ́ bẹ́ẹ̀ kárí yẹlẹ aisha ọjà láàánà kódà nábì ti ń kírun tẹ́fẹ́ rẹ̀ kúkú ọwọ́ àlọ́lẹ̀ bá pé ilé ànábì ètí ajé ìbọ́lọ̀ ti foríjì ẹ̀ gbogbo ẹ̀ṣẹ̀ tó ṣe. ànábì ní ọ̀la akùnà abdul shakura ní ya ẹrú tí ó dùn bẹ́ẹ̀ kọ́ lọ́rùn tọ́lọ́ ń bá gba dáadáa yẹn wọ́lọ́ ìdáadáa ni ó mọ̀ wù ṣe sí ìjọ tí yẹn bá ṣe dáadáa tó fẹ́ pẹ́ wá wé yẹn wò aburú ló ń wù ṣe ẹ̀bùrà sí dáadáa tó lò ṣe ẹ̀ àní ààrẹ wọ̀ ààrẹ yẹn tó pẹ́ran tó yẹ pé bó ti pẹ́ran ó kàn jẹran ni ó pa alábùtò tó yẹ kó pa ṣùgbọ́n níyẹn ni kó ń fẹ́ sọ pé káwọn èèyàn lè bá a mọ̀ pé mo pẹ́ran ó ti dáná nìyẹn ààrẹ lomi ìtọ́lọ hajj ìbí jẹ́ hajj ń tán sí òun náà ní pọ́ lọ́bẹ̀ àbí tó bá ṣe ń jà níyẹn rẹ̀ أرلومي زوجة ولا دامي إنهم كلا ولا دامون الله سبحانه وتعالى يرزق وقنا ومنبر وما كفوا نبين خطبة أبينا خطبة أبي بومي وانك أصلا تجوب لورا آية الله الله سبحانه سورة سورة النحل وإن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر اللهم با àwọn àfààní máa máa máa ní ọlọ́run pa aláṣẹ nǹkan mẹ́ta ó ní àjùlọ sí nǹkan mẹ́ta àwọn nǹkan wọ̀nyí téèyàn bá lè sọ àwùjọ tó ọkàn yẹn balẹ̀ lọ́dọ̀ ọlọ́run bí ìpínlẹ̀ yóò sì jẹ́ ìtọ́nà ọba ẹ̀rọ sí ẹ̀yọ̀ kan mẹ́ta fẹ́ràn ìnáwó àyà àwọn òbí láti wọ́n ẹ̀ṣà ẹ̀ṣà ẹ̀ṣà lédè títí lábọ́ ni pé kí ẹ máa ṣe dáadáa. ṣùgbọ́n bá nàbí ti ṣàlàyé ihsan ọ̀yàtọ̀ tí bá a ti máa ń lò ó ti ẹ̀ ṣe pé nǹkan náà wọnú ẹ̀ lédè. torí bá a yà Kùránì ṣàlàyé ẹ̀ lọ́nà mi náà nínú nínú hadith anábì ó fún wa pé nǹkan pè ní ihsan wọn ni an ta'buda Allaha ka'annaka tarahu fa in lam takun tarahu fa innahu yarahu lẹ́fọ́ ẹ̀sìn mẹ́ta ni kéèyàn jẹ́ mùsùlùmí kéèyàn jẹ́ mùmíní kéèyàn jẹ́ muhsin òun muttaqun kéèyàn jẹ́ mùsùlùmí kéèyàn jẹ́ onígbàgbọ́ òdodo kéèyàn wá jẹ́ oníwà dáadáa oníṣẹ́ dáadáa alákìídá aládìsọ́kà dáadáa anábì ní gíná ń pè ábí anábì pé gíná ń pè ní dáadáa anábì ní an ta'budallaha ka'annaka tarahu ń tà ń pè ní dáadáa yìí òní pé kọ́ máa sin ọlọ́run bá bí kọ́ ń rí fa in lam takun tara tó ibi tí wọ́n bá rí ọlọ́run bá Allah fa innahu yara torí pé ọlọ́run bá subhanahu wa ta'ala rí wọn kò sí dáńpé nípa ọlọ́run tó tó ìsìn ọlọ́run ọba òní ògóńgó yìí tá torí ẹ̀ wálé ayé èèyàn máa sin ọlọ́run ọba látara ọ̀rọ̀ tí ń sọ jáde lẹ́nu máa sin ọlọ́run ọba dáadáa látara ìwà tí ọmọ ọkùnrin olófà fẹ́ pé táwọn abábá fẹ́ ṣàlàyé ẹ̀sán wọn àwọn pé táwa fẹ́ ṣe dáadáa sí ọlọ́run táwa fẹ́ ṣe dáadáa ọ̀nà méjì ni. alákọ̀ọ́kọ́ ìmọ̀ ṣe dáadáa sọ́lọ́run ọba Allah ẹ̀kejì oníká ṣe dáadáa sáwọn ẹ̀dá rẹ̀ ẹ̀ wá rí ìṣe dáadáa sọ́dọ̀ ọlọ́run ọba onípẹ́ká ṣe sọ́lọ́run ọba pa ara ṣe kákìrù kágbáwẹ̀ ká má kọjá ẹnu àlà ẹ̀ná tó wá pọnmi tó wá pọn kún kọjá bẹ́ẹ̀ àásọpẹ́ ni yóò ṣe dáadáa ẹni tí o bá sì pọn kún náà ni pé ọ̀sẹ̀ pọn kún náà tàṣe ètò ẹ̀tọ́ bá pọn alẹ́bí tá a fẹ́ alẹ́bí ìlànà ìsìláàmù ọba kéèyàn ṣàṣejù bẹ́ẹ̀ ni ọba kéèyàn ṣàṣejù tó ìfọ́rọ́tù wọ́tọ́fírí ìmọ̀ ṣàṣejù ó ní kéèyàn máa fi gíga àwọn ẹ̀sìn àdádálẹ̀ tó ẹgbẹ́ ẹ̀jẹ̀ mẹ́gbàmù tó kọ́ máa tí ọ̀ sí mọ́sálásí kan tẹ́ ẹ fẹ́ dé bẹ́ẹ̀ níbẹ̀ gbọ́ kò ní pé kí wọ́n ṣe ìkọ́ màtáǹtì ta ló fẹ́ ní kí ẹ sọ la ilaha illallah ọ̀dà ṣùgbọ́n gbàtà bá ti wá di pé la ilaha lóríṣiríṣi ọ̀nà tá a máa ń gbàgbé wáyé ẹni tó bá ní kí ẹ ti la ilaha illallah ó ní problem pé kò dá ẹni tó bá sọ pé kò dá ní problem ṣùgbọ́n láàárín wàhálà ti dé torí pé wọ́n àgbà bẹ́ẹ̀ látàrí ẹ̀láyà ní Muhammad sallallahu alaihi wasallam tí ẹ bá ti lóun fẹ́ kírun gẹ́gẹ́ bí àpèjúwe ń sì lọ́kùnrin tó á lóun ò ní ṣe kọ́ mọ̀ àbíbẹ̀ ti ẹ̀kọ́ òun máa ka sórọ́tù fásíà gbogbo ọjọ́ tó wọn bá ti ka kúlú ọlọ́run òun yọ kúlú tó wà ń bẹ̀ kúrò torí pé ọlọ́run bá wa sọ̀rọ̀ àti gbàyàn láṣẹ òun máa bẹ̀rẹ̀ láti bó wà lọ́wọ́ àṣẹ. irú ẹni bẹ́ẹ̀ náà àdádálẹ̀ kan náà bó tẹ́ bá àdádálẹ̀ tiẹ̀ látara àṣẹ tuntun. torí bẹ́ẹ̀ sì nìyẹn nípa dáadáa sọ́dọ̀ ọmọ èyí tí mo fẹ́ wò òun ni ẹ̀kọ́ ẹ̀ ńláńlá tá a kọ́ látara ọdún léyé ìta ṣe tán tójú ìwà dáadáa àti iṣẹ́ dáadáa. Tọ́ba ti ń sọ dáadáa lọ́dọ̀ àwọn ènìyàn, ìmọ̀ ṣe dáadáa síra wa, òun lámà ní dáadáa dáadáa yẹn náà. Ọlọ́run lọ́wọ́ sí ọlọ́run bẹ̀rẹ̀. Ọlọ́run bá sọ nínú Qur'an, Allahu yuhibbul muhsinin, ibomi inna Allaha yuhibbul muhsinin. Ọlọ́run bá ní òun fẹ́ràn gbogbo àwọn ẹni tó bá jẹ́ inú àgbà tó bá jẹ́ níṣẹ́ dáadáa. ẹlẹ́ẹ̀kejì ọlọ́run ọba fẹ́ràn yóò máa gbépò yóò máa gbá àánú fẹ́ tó bá jẹ́ ní dáadáa lọ́dọ̀ àwọn ènìyàn tó bá ròyìn dáadáa mọ́ ẹ̀ á sì máa fẹ́ràn ẹ̀gbọ́dà bá mọ̀. nínú àwọn táwọn yẹn ti máa ń máyè fún olè tó bá ròyìn pẹ̀lú wà dáadáa kódà kèfèrí èèyàn máa ń máyè rẹ̀ fún tó bá ní wà dáadáa àwọn àjọ ànábì tán mú àwọn kèfèrí lẹ́rú ànábì wa wojú àwọn kèfèrí ẹrú yẹn ànábì wa ní law kana mut'imu hayyan wa kallamani fi haula latalaqtuhu tẹ́gbẹ́ mut'im ibn àdí àdí lẹ́yìn tó gbé bàtà náà mi ń bọ̀ láti tọ́ èkìtì gbogbo òlu láwọn ò gbà wọlé tẹlomiin gan fẹ́ ṣe sùtá fún tóun wá jáde pé Muhammad rijiwari tó bá bá burú kan ó ti bá burúkú mi ẹ̀ tó bá ṣe àìdá sí ó ti ṣe àìdá sẹ́mi nìyẹn ó ń pọ́ bábìlì wa ní ọba àjà. ẹ̀rù wa ń ba àwọn èèyàn torí pé yẹn ńlá ni níwà dáadáa ìwà dáadáa tó ń wù sánẹ́bí ń jọ sí ànábì san padà fún bọ́lá lẹ́yìn tó ànábì tó yẹ pé ń bẹ láyé ni ó wá láwọn ẹrú tí mo mú yìí túlẹ̀ ànábì gbogbo ọ̀pọ̀lọpọ̀tà ní ń tọ́ta látàlẹ́ àti ayé ìjìnà gbàdá bá jẹ́ níwà wọ́n pẹ̀lú lárúbá kan ní ìjẹ ìdààrún. ó ní nínú àwọn dáadáa táwọn kọ́ lu àwọn nípa ọ̀rọ̀ léyà ọ̀sọ́ báwọn yẹn dájọ́ mẹ́sálásí. nínú dáadáa táwọn kọ́ ni pé béèyàn kan ò bá pẹran àwọn èyí gẹ́ran fún o gbogbo wa là á dáwọ́ jọ ra ẹran tí ẹ̀jọ́ pa. àwọn èèyàn ló gbóyè lọ sí ẹlòmíì èyí tí ó fún yàn alhamdulilayi gbogbo èèyàn tó bá fún yàn àti tí ó pa ọlọ́run jà sàn gbogbo alẹ́ fún wọ́n lu tiwọn rárá o wọ́n yà dá ojọ́ ní báwo ni ilé tó ti gbogbo ọtí pẹran tí wọ́n ní pẹran wọ́n yà ṣe ní responsibility báwa tá ń gé fún yàn náà lẹ́rìí o wà á tó ìmú kọ́ ní àwọn mọ̀ọ́tà ẹ gé fún wọn bẹ̀ fún wọn jẹ́ tàbí olówó lówó ìjọ fi rẹran díẹ̀ ó ti rẹran ọwọ́ á mú ẹran lọlé àwọn adéwájú ilé kan bẹ́ẹ̀rẹ̀ ń ṣe sọ́dà gidi nù bá já lé ẹran yìí lọ nígbà tí ó lé lọ ló bá lé wọlé àwọn aláìní gàdá wọn Bẹrẹ ti ń wọlé báyìí gbogbo àwọn ọmọ táwọn táwọn ti ronú pé bàbá wọn pẹran nàbà fò sókè pé Allahu Akbar ọlọ́run máa ṣeun tó fún alẹ́ ran báwọn sì máa ń ṣe onípẹ́ tó bá ti mẹ́ràn fún yàn báyìí kódà á lè mọ ìyọjú sẹ́ni yẹn akẹ́lẹ́ bí ẹnu ọ̀nà akàtàrà lẹ́yìn máa lọ bẹ́ẹ̀ náà ti wọlé ibi tó ń ti fẹ́ lẹ́ran wọlé ló bá gbogbo àwọn ẹ̀dá tí dúdú bí Allahu Akbar ọwọ́ àtijú ah! an yaqula ما لي سوى هذا ما اشتريت به هذا اللحم إني جرى ويله فخجل ثم رجع lọ́ba ń lọ ìtọ́ kádàrá ọlọ́run ọdún bẹ́ẹ̀ délé ó ní tí n bá délé báyìí kí ni sọ fáwọn eléyìí ṣe tẹ̀ jàmbá àkíyàn ní gbogbo ṣẹlẹ̀ kí ni sọ fáwọn ará lé pé èmi náà mú bọ̀ bẹ́ẹ̀ bá ṣe dáadáa yóò gbẹ̀sẹ̀ látàrí ṣọ́ọ̀bù àrígbà ọlọ́run ní ìtù níjọba kàkiri àná nígbà tó bẹ́ẹ̀ délé máa ń jẹ́ tiẹ̀ lọ sọ́jà la'alla Allaha yuhdithu ba'da dhalika amra nígbà tí ó dọ́jà lọ bá àwọn yẹn tán lójú tirẹ́lẹ̀ ẹran lọ bá sọ pé ẹ̀yin eléyìí àwọn yẹn ṣẹ̀ṣẹ̀ dé ni èlò lẹ́ ń tẹ́ran yìí àwọn yẹn bá ní pé náà ṣe ètò òfẹ́ ó ní àà ah, ah, ẹ kọ́kọ́ sọ yìí tẹ́ ń ta kí n tiẹ̀ mọ̀ bóyá mo lè rà náà ṣe ètò ọ̀fẹ́ lọ wò pé kó ń ṣe ètò tó ló náà ṣe ètò tóbi jù láàrin òpè ètò tóbi jù yẹn ló àwa ní jẹ́ káwọn sọ kálẹ̀ ẹ ẹ máa náà fẹ́ sọ bó ní ẹ kókó sọ yìí tó jẹ́ náà kún tó kẹ́tó gbé kalẹ̀ ní àná tí ọ̀rọ̀ fẹ́ ta ni jáwọn gbé kalẹ̀ èyí tó tóbi jù ń bẹ̀ náà bá gbé kalẹ̀ náà bá mú lé lọ́wọ́ ọba ní ẹ̀hẹ́ èlò ni wọ́n ní máa mú lọ. ọba ní kí ló dé mo fẹ́ rà ní ṣùgbọ́n báyìí ní àbẹ́ ẹ̀kọ́ bàbá wa ló rán wa wọ́jà yìí n tó sì ṣe fún wa tó bá wa sọ ni pé tá a bá ti dé ọjà ẹni tó bá ti kọ́kọ́ ná ẹran lọ́wọ́ wa ká fún lọ́fẹ̀ẹ́. ìtọ́jú tọ́ sí wọn bẹ́ẹ̀ ọba gbẹ̀sán lé ayé yóò gbàjọ wulẹ̀ kí wọn látàyè rẹ̀ àwọn ìtàn pọ̀ tó ẹgbẹ́ yẹn wọ́n máa rí ipa nfààní tọ́lọ́ ọba subhanahu wa ta'ala máa ń ṣe fún ẹni tó bá ṣe dáadáa ìgbà míì ọlọ́run ṣe dáadáa fún èèyàn ní mọ bó ti jẹ́ kìí ṣe pé nítorí kó o lè rẹ́sẹ̀ ilé ayé ni wàá ṣe dáadáa ṣùgbọ́n wà lọ bẹ́ẹ̀ bá jẹ́ ní dáadáa ọlọ́run ní sí lójú nílé ayé ìjọ òkúta kìámà ládàá rẹ̀ ó tún wá pọ̀ jù. الحمد لله والصلاة والسلام على رسول الله tí wọ́n bá sọ pé ìṣe dáadáa nínú ẹ̀sìn sọ́dọ̀ wọn ọ̀pá ló fi tóbi jù. bí èèyàn bá fẹ́ máa satisfy gbogbo rẹ̀ èèyàn lè láìkí kò ṣe ọlọ́run ṣùgbọ́n tọ́lọ́run ọba yẹn yẹn gbọ́dọ̀ mójútó ibi tó bá ti wá mójútó tọ́lọ́run ọba ọlọ́run àkọ ẹ̀ bọ́ ṣe ṣe tàwọn yòókù ọ̀tàkùn mọ́ ẹ́ wọ́n yóò àdéhùn ṣẹ́kẹ̀lẹ̀ báyìí wọn láyà yóò fẹ́ túmọ̀ bẹ́ẹ̀ bá ní ṣẹ́fì ṣe sẹ́yìn náà ni. ṣùgbọ́n àwọn àbá láti wájúwájú bó ti máa ń lò ní ó sì ti sẹ́bẹ̀ bí ìbá páyọ̀ ọlọ́run náà kọ̀ yóò ti máa ṣe láàrin àwọn èèyàn. ṣùgbọ́n tó bá gbé èèyàn nìyẹn ti síwájú ọ̀ ṣe àwọn èèyàn ẹgbẹ́ ìmọ̀ tó wá ṣe ọlọ́run bá. ẹ̀sán sọ́dọ̀ ọlọ́run ká mú fífẹ́ sí i. bọ́lọ̀ ti ṣàlàyé lẹ́nu àná nínú tá a lè ṣe dáadáa sí nìka ṣe dáadáa sí àwọn òbí méjèèjì pàápàá jùlọ ìyá wa nàbí sallallahu alaihi wa sallam onítàbá kó gbogbo èèyàn jọ nígbà tẹ́lẹ̀ ká béèrè lọ́wọ́ ẹ̀ mọ́ni àhàkù náà gbogbo èèyàn ilé ayé tàbá kó wọn jọ ìgbé tàlíkì yẹn ṣe dáadáa sí jùlọ ànábì níyà rẹ yóò ṣe dáadáa sí ẹ bákan náà. tí ẹ bá ṣe bó ti lágbára bí ẹ̀mẹ́ta ó kan bàbá ṣùgbọ́n ṣe dáadáa sóbì rẹ̀ méjèèjì. iná àwọn tí ẹ máa ń ṣe dáadáa sí ọ̀pọ̀lọpọ̀ làwọn ẹ̀mọ́ máa ń nínú àwọn fìtínà. bàbá ní àwọn afẹjọ́ ọmọ sùn gbà mí ọmọ náà tún ń fẹjọ́ bàbá náà sùn gbà mí. tí bàbá bá jíyàn dáadáa wàláhì máa ràn wọn iná sèkò á. ọlọ́run ọba subhanahu wa ta'ala wà láti fẹ́ ẹ̀ka ayà yìí nígbà tí Musa tọ́lọ̀ nìkan tún lè kàn kọ́ pẹ̀lú kejì. ọlọ́run wa kana tahtahu kanzul lahum wa kana abuhuma salihan tẹ́wọ̀n bá ti gbagbakúgbà láyè láàrin bí kéèyàn gba ìyàwó wọlé àbí kí yẹn gba àwọn aládùúgbò bú ọdún yàrá ẹ̀ lẹ́yìn kádàrá ọlọ́run bá wà dáadáa bàbá yẹn ràn án rìn. ṣùgbọ́n yẹn wá ti gbéyàwó kú wọlé gẹ́gẹ́ bí ìyàwó náà gẹ́gẹ́ bí ìyàwó náà tí ó kú báyìí. ìdá máa ń sọ níbi gbogbo ìta bá lọ gbéyàwó ni ká tó débẹ̀ téèyàn bá ti ń béèrè ohun tó ọ̀fẹ́. torí a máa lábàá fẹ̀yìn náà ẹ̀rọ kọjá sí ṣùgbọ́n yẹn bá jẹ́ yẹn dáadáa dáadáa yẹn ọlọ́run ó tún fún ẹ lẹ́sàn-án látara àwọn ọmọ rẹ̀ alladhina amanu wattaba'athum dhurriyyatuhum bi iman. níbo míì nínú kìrá àmì ni pé walladhina amanu wa atba'nahum dhurriyyatuhum bi iman atba'nahum. àwa fa àwọn ọmọ wa tẹ̀lé wọn lórí dáadáa alhaqna bihim dhurriyyatuhum alákọ̀ọ́kọ́ ọlọ́run láwọn máa ṣe dáadáa ẹlẹ́ẹ̀kejì afa àwọn ọmọ wọn náà káwọn náà máa ṣe dáadáa pẹ̀lú wọn torí imáàni torí dáadáa tó bẹ́ẹ̀ bá ṣe dáadáa ṣùgbọ́n tó máa ti bàbá nínú ilé kí bàbá àtọ́mọ kó ayé pé dáadáa yẹn sọ pé wọ́n ní káàlọ́ gbọ́dọ̀ máa ṣe dáadáa sí mi ọmọ mi ò mọ̀ fóun gbọ́dọ̀ ṣe dáadáa sí bàbá bàbá mi nílà kejì ó náà mọ̀ fóun gbọ́dọ̀ ṣe dáadáa sọ síbẹ̀ náà èèyàn mi gbé kọ́mọ́ ya pẹ́ níbi dáadáa ṣùgbọ́n èèyàn gbọ́dọ̀ mọ̀ pé àwọn ọ̀nà tí èèyàn ti rí dáadáa ni ọlọ́run fẹ́ràn dáadáa pé ó tún ṣe ní dandan lórí àwọn ẹranko ẹran lápá táyì ànábì ní Allah kataba al-ihsan ala ọlọ́run ṣe dáadáa ní dandan lórí gbogbo nǹkan nígbà tí wá ń ṣàlàyé lọ ó ní wa idha qataltum ẹ pa dáadáa eléyìí lásán níjẹ ìjọ báàrin ti mẹ́nu débẹ̀ dáadáa ẹ lómi ìfìtínà tí wọ́n fi àwọn ẹran ṣe gan tó pa àwọn ọ̀nà ọlọ́run. ọlọ́run ẹ pa ẹran dáadáa sínú kọ́tù. ànábi wàá ṣàlàyé pé wal yuhidda ahadukum shafratahu wal yurih dhabihatahu. inú dáadáa tí yóò ṣe sẹ́nu tó bá fẹ́ pa á ní pé kò fẹ́ràn bẹ́ẹ̀ kò tún á fi láàárọ̀ ẹ̀fọn títí kọ́ wá bẹ̀rẹ̀ sí í dáná sun wọn ọlọ́run bínú sí yàn. olóṣèfà tó yẹ pé àwọn nǹkan tí yóò máa pé dáadáa ní láàyò áàdìbò bíi náírà ilẹ̀ àrọ́bù wa ẹni tó lè fi ya aná jẹ èèyàn bí táwọn ṣe àmì ti kó sí wàhálà ni ọlọ́run tó dáná nìkan èyí tó sì ṣẹlẹ̀ àfáàní owó ètò nípọ̀jù tó bẹ̀rẹ̀ bá àwọn afáàní sọ pé á ah, eléyìí pọ̀jù nínú ìjìyà pé ni o gbọ́dọ̀ fi àná jẹ ẹ wulẹ̀ wa bí yẹn bá jí wọn náírà wọn dáná sùn bí yẹn bá jí wọn mílíọ̀n á sọ pé bàbá yèyé o torí pé gbogbo àwọn èèyàn náà náà ní àtijọ́ wo òun kàrí jí púpọ̀ sórí ó lè tètè kàn án lọ́wọ́ ìlànà yìí ọlọ́run subhanahu wa ta'ala fẹ́ràn dáadáa débi ẹran ẹlòmíì nítorí pé ẹran kó o kẹ́sẹ́ mistake yóò sì mú àpólà yóò pọ̀ mọ́ lórí bọ́lá máa bí ẹjọ́ ń gàkíyàmọ́ nígbà yẹn ṣé wọn fún òní gbèsè àti ìdílé ọlọ́run fẹ́ràn dáadáa nígbà tá a bá ṣe dáadáa yẹn ká ṣe láàrin ara wa bó o la ti ṣe dáadáa a ti sọ tẹnu kó ń pa pípa rẹ alákọ̀ọ́kọ́ nínú oore téèyàn lè ṣe fihàn láyé tá a bá ti sọ pé yẹn ṣe dáadáa lọ́dọ̀ àwọn èèyàn ẹ̀ tó ń fihàn lówó ẹ̀ tó ń fihàn lóúnjẹ wàláhì dáadáa ṣùgbọ́n lórí oore tó lè ṣe fihàn ní ẹ̀ṣà ẹ̀ tó àlímọ̀ mọ́ أو أن تهديه إلى ما في صلاح الدنيا والآخرة kọ́ gbìyànjú sí dáadáa. kò ní ìdíwọ̀n já àfa ìtẹ́lómi ní problem yóò rí àwọn kan tí ọ̀dà kò ní lè sọ̀rọ̀ yẹn. sọ̀rọ̀ tó bá ti dé kó wò lè kọ́ ẹ̀dá pé sí dáadáa. àbí pé sí dáadáa tàfẹ́ yẹn ń ṣe lára kódà bí wò ṣe tó rí bó ṣe ń pè yẹn tó bá ti lè ṣe kódà láì ṣe tiẹ̀ tó ń gbìyànjú láti bá ọ̀tí ìṣe ọ̀tún ọ̀bàládà. nígbà gbọ́dọ̀ tí wọ́n lè bá náà fi sọ ìdọ́gbẹ́lú báwọn sọ̀hábà bí Usman bí Umar gbogbo wọn ti dá tó báwọn máa ń ṣiṣẹ́ dáadáa Abubakar ọmọ gba commission bẹ́ẹ̀ nítorí olóògbé wọn. olùyẹn ṣe wọn pé wọn máa ń ahsan qala mimman da'a ila Allah wa 'amila salihan wa qala innani minal muslimin dáadáa tí èyí ṣe lé ayélujára kí wọn náà pè yẹn. oníyọ ọjà àfà tọba ti pè yẹn kán la an yahdi Allahu bika rajulan khayrun olórí dáadáa ẹ̀kejì ń bẹ̀ kẹ́lí máa fún pàdé máa sọ̀rọ̀ fọ́ dáa lẹ́nu. ẹlòmíì bó ṣe dá léèyàn tó kì máa fún wíyì máa ṣe pé ìyàwó. máa ṣe dáadáa ọlọ́run fẹ́ ẹ má ṣe dáadáa máa ń jẹ́ kí èèyàn tó sì bí wọn lọ. máa ṣàdó àfọ̀n ẹ̀ dáadáa ni pàdé èèyàn pẹ̀lú ojú tútù dáadáa ni. ìmọ̀ àṣẹ sọ́dákọ̀ dáadáa ni. tí èèyàn bá ń ṣe sọ́dákọ̀ àǹfààní bíi méjì níbẹ̀ láàpárẹ̀ sí dáadáa pọ̀ àwọn afáàdìsì kan gbé ọlọ́run ní innal hasanati yudhibna sayyi'at bí yẹn bá ti ń ṣe dáadáa wallahi yọ̀mọ̀ ti aburú dànù àwọn èèyàn aláburú ọbẹ̀ wá ṣàbúrú fún yẹn ládùúgbò àwọn èèyàn náà sọ pé ẹ ẹni tẹ́ fẹ́ ṣe fún mi ọ nígbà àwọn èèyàn tó sì máa dìfẹ́ǹdì rẹ̀ tó kó jẹ́ dáadáa. aburú ò ní kàn nínú ẹ ẹ wàá rí dáadáa gbogbo ẹ̀kọ́ náà lè kà fẹ́ ọlọ́run ti fún alẹ́ ní tó pé wọ́n bí anábì pé kí náà ń pè dáadáa anábì ní náà ń pè dáadáa ní pé ń tọ́ ọ bá ṣe nígbà tó ń ṣe lọ́wọ́ tínú rẹ̀ ń tó ṣe fẹ́ káwọn èèyàn rí ẹgbẹ́ bó ti ẹ̀kọ́ ọ̀pọ̀lọ̀ ṣe jọ èrè ya. ṣùgbọ́n nǹkan tó ń pè tọ́ bá ti ń ṣe háàkì àfi nafsika wa ò ń fi ilé pé kìíní ìtọ́ dàbí ọ̀dà àbọ̀ kárìíra káwọn èèyàn rí ẹlẹ́ lórí ẹ mọ́ gbàtànjẹ pẹ̀lú táwùjọ ń sọ pé àìdá ti fẹ́ẹ̀ di dáadáa lọ́dọ̀ àwọn èèyàn gbogbo àwọn ènìyàn náà mọ̀ pé táwọn ń ṣe ọ̀dà nígbà tí yẹn bá ti wá mọ̀ bẹ́ẹ̀ kí n jù ọbẹ̀ ọlọ́run kó dáadáa tá a ti ń rí ṣe kọ́lọ́ máa ṣàgbà àwọn èyí tá a ti máa rí ṣe kọ́lọ́ ń ṣe gbogbo tí ọ̀pá dáadáa wá jẹ́ kọ́lọ́ ń bá bèjì ní sílẹ̀. نجمانجا كده آدم بني كاتاني نواش كيشين سوريوكم بيوم سبحانه وتعالى داداتي سموا سوى ما أنو الله كرم شهرهم صلاة الله الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول الله حي على الصلاة حي على الفلاح قد قامت الصلاة قد قامت الصلاة الله أكبر الله أكبر لا إله إلا الله استووا اعتدلوا لا الله والصلاة والسلام على رسول الله

É, Thank you. Thank Terus seperti ada kita orang Kalau jadi ya, tak, ini bukan

ń tọ́ ń bẹ́ sọ̀rọ̀ owó 我们，大家就是单独说，说啊。这个桌子我们更没人管了，喂。干净吗？我们是往正对面来，这个，我们打路。 Heel enjoy. Ìyá wọn ta ọ̀nà nílẹ̀.

Beleza, beleza, Deus não sabe nada. Eu Thank you. Ìjọ́ ìlú rẹ̀. الأرحام فإن كنتم يقين Thank you. 这样子的，哎，看着，就在里面。你们你们你们是不是要高一点？你过来，你过去一下，让他进来。那等等。

好啊。 جی